àdìsá oníta ìsí àdìsá. kí ni ń ṣe tó ń lẹ́gbẹ̀ẹ́. iṣẹ́ àwọn apẹ̀lẹ́hùn ni wọ́n pè mọ ń ṣe lò ń lọ́gbọ́n. oníkà tí ló máa ń dàbẹ̀ ṣáìsì òjì ẹ̀kọ́ kan lé. Ah, níjọ́ ọjà báyìí kò fi ń ṣeré àjọ mẹ́ta ni owó ènìyàn ọ̀rẹ́ ìyọlẹ̀ ṣe fún ọdún bàtà àjọ mẹ́ta kí ló ń lé yín léré. ẹ̀ka mi ló. ilé ayé. ẹ̀ka mi ló. kí n ti kí n ti da ilé kí n ti sáré kí n kò mọ́lẹ̀ kí n sáré tó mú ẹ ni. ṣáájú ẹ̀rùn ni tẹ́tẹ́ dà. ẹ má bínú àwọn èdè àwọn èdè táwọn oníta ìsúná lónìí ẹ àgbọ̀ ká sáré gbèrò lẹ̀ tí ń da ilẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹ ahẹ́ ó ya ya ya. yá yá kí n lè kò ah, mọ́lẹ̀ kí ni kí ni ẹ̀yin ọjà ọjà náírà dé ẹ̀yin kí ni nǹkan tẹ̀ ń sọ ẹ wọ ọjà náà ilé rí ìgbà tá a pé kútọ̀ fún yín a sọ fún yín pé kẹ wọjà. kémi wọjà. yes. ẹ wọjà. Ah, ah. ṣé ẹ sọ fún mi kó máa wọjà nígbà táwọn. ẹ wọjà. Ah, ẹ dúró ná mr man. nígbà tí mo pé kútọ̀ fún yín ṣé sọ fún yín pé máa wọjà ni. àní ṣe bá sanwó fún ẹ. ẹ wọjà. kí ló wà ní kíni mímì. wẹ́wẹ́ ní sùúrù ẹ̀yin náà ní sùúrù calm down ma kí ló wà ní kéyìn náà kọ wọjà. yọ sísí mi ó máa ṣe. eléyìí ti ẹ̀tùn dá sí. ó máa gbẹ́rù kan náà ní gbogbo yìí. ó máa wọjà ni. ẹ̀yin máa sì rubbish. kẹ́kọ̀ọ́ lẹ́nu má tóbi kí ni kòtìkòtì ẹ bá lọ jà ní. kí ló fi ó máa lọ jà yẹn. ó ní pátẹ́ kọ̀mọ̀ lọ́wọ́ wa. alẹ́ máa wọ jà. ó da ibi ká máa ká máa ká máa báàkì sílé ni. Ah, ó dẹ̀ pé òun mo lóyún tí mo jẹ́. jáwé pẹ́mi tó bá ń ṣe léré. I will show you today. bíbà ló máa dìlíbà. alẹ́ máa wọ jà. Ah. ẹ ẹ sọ̀rọ̀ bá ń ṣe léré ni. Ah, ẹ ẹ lọ fẹ́ ìtàlẹ́fín kọ́ bá nu fún. ẹ wá lòun bí. ẹ máa wọ jà bó yẹ kí ẹ̀dùn ọ̀nà ṣé ẹ̀ tó fẹ́ tó bá wọjà. alẹ́ bá wọjà. ayé ìmájì. kálẹ̀ rògbẹ́ bá rí. aláìwárí kan tá a máa ṣe fún ẹ ní sùúrù náà ẹni sùúrù madam kí ló dé kí ni nǹkan. alábàbà jẹjẹrẹ ló bú àpapọ̀ ẹyẹ yẹ ẹ jọ sà ah, ah. ẹni sùúrù náà. adi sèye taxi man ó gbé wa láti ibi tó ti gbé wa a sọ fún ẹ pé kútọ àwọn ajébíbà yìí sì òun á ní kábọ́lẹ̀ kábọ́lẹ̀ ó fẹ́ pò mọ́lẹ̀ dẹ̀ ní kó wọjà ó dẹ̀ sọ lọ́bì. alẹ́ máa wọjà ẹ má gbọ́ láti wọ̀rọ̀ rírun ni. ọ̀nkú àdéhùn wa ni pé kó wọjà. ẹ wọjà ẹ ìsókè náà ẹ tẹkẹ yìí bàbá. ẹ ẹ ẹ jẹ má bínú ẹ má bínú. wọn rọra dáadáa. àlàyé yẹn ò dáadáa o. ọmọ yorùbá dẹ̀ ní yín tẹ̀sán yẹn ò dáa ṣé ẹ̀wọ̀n tí wọ́n kọ́ ní kéèyàn wọjà ni ẹ tó bá jà wèrè ló máa ń wọjà náà. ẹ ọ ń bẹ yà wèrè. ìsókè náà. owó mi ní ìkọ́sẹ́ yìí sọ yẹn o ojú wa ni pé kọ́dé bí kókò gbé wa ìjà wọnú ọjà that's all. ibo lẹ́sàn ń ya àánú ẹ̀sìn tẹ́lẹ̀ tẹ́ ń papọ̀ tẹ́ ń pé wọjà. ọmọdé ni lẹ́sẹ̀ mọ̀ yàtọ̀ inú pé ní èèyàn wọjà ẹni bá wọjà ìyá rere ni ó kọ orí mi kọ. tó bẹ́ẹ̀ bí nǹkan sọ fún wọn nìyẹn wọn ní bínú máa ti yé wọn náà ẹ kí wọ́n yà wọnú ọjà kán lọ já yín sílẹ̀ ó yàtọ̀ sí pé ẹ̀ máa wọjà hmm. ẹ ọmọ Yorùbá ni wọ́n jẹ́ ká máa máa nítumọ̀ ẹ eh, ok ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ eh. eh, ẹ má bínú ẹ má bínú wọ́n ti ṣàlàyé táwọn mìíràn wọ́n sọ wípé bóyá ẹ jáwèrè kẹkẹ wọ ọjà tó kẹ gbé wọn wọnú ọjà ni wọ́n tún àti sọ. ẹ̀kan wá pápọ̀ pé ó ní wọ́n já o. ẹ̀yin lágbára Ọlọ́run ẹ máa yàwọ ọjà ní ẹ ní wọjà God bless you sir ẹ ṣe àná. àní wá fẹ́ wọjà àdìsóní taxi is okay àlàyé yẹn ti yé yín dẹ yẹn ẹ ẹ gbé wọn. ẹlẹyẹ kìkì. ẹ kì í promise ẹni kiri kan yìí báyìí ló máa àti màá dúró pẹ̀lú ẹ̀ lọ bèrè mi dáadáa. look at my face. ṣé torí pé mo wọ tẹ́kisí mo ní mọ́tò tèmi náà. ilé o lásán tó wọ̀ lásán tó wọ̀ náà onílẹ̀sì àti sọ. àwọn ọlọ́dọ̀ onílẹ̀sì wa ni. àwọn ọlọ́dọ̀ wa là wọjà. aṣọ wọjà wọjà. ẹ̀rọ ọlọ́dọ̀ wa là wọjà. aṣọ wọjà. wọjà. ò tiẹ̀ dọ́gbọ́n mo ti bí. ẹ̀rọ wọjà. mi ò wọlé mọ́. I'm going to walk with my foot. You are a useless man. Hmm. I'm not your time. I have my own car. You useless man. Useless idiot. Ẹ fún mi lọ́wọ́ ìgbà yẹn. Tẹ̀bá kọ́ blame àwọn onítẹ̀gí nìyẹn. Báyà kó fi kó fi jẹun useless man. Ẹ ṣe o. Ẹ ṣe. òun nìyẹn o ṣe é rí ìlíjọ́sí tí mò ń wí fún yín wípé kẹwàá ara lẹ̀ sọ gidọ̀rọ̀ kẹwàá ara bọ́ọ̀lù yìí o àwọn tó ń rà wọ́n ti gbalẹ̀ wọn. òun nìyó ńgbà tá a polówó ń jọ sí tá a ń wí fún yín pé kẹwàá ara lẹ oko àwọn tó ra lẹ oko wọn ti kó fa o òun náà ń yọ yìí o òun náà ń yọ yìí o àwọn tó ra àwọn alálùbáríkà tó kó fàre o gbogbo èèyàn tó bá fẹ́ rà lẹ́yìn tí wọn kò ń ṣe iye tó ra o ó tì wọ́n ó tì wọ́n o ẹ̀bẹ̀ lọ́wọ́ dédé wọn o ó tì wọ́n béèyàn délé nì édèlè rálí ìfàrẹ́ kó iṣẹ́ òkófà òun rè kìnní aṣọ fi ọ̀rẹ́ ilẹ̀ ràn wọ̀nyí òun ràn ń palọ̀ yìí ọ̀yàn tí a gbà lẹ̀ wọn o ìwọ yìí ń pérọ́ kó o pérọ́ ìrọ̀rọ̀ ń pa olíjìbìtì pọ̀ ẹ gbá kí ìlú yan ní jìbìtì èso lé èso ní jìbìtì lẹ́gbàá ọmọ olúmọ kì í ṣe bá. reality ni báyìí reality people from all walks of life àti pàdé níbi àtà àti ìríra wa rí tó jẹ́ pé àti rí pé reality ni wọ́n dẹ̀ ti fàyè oníkálukú. lórí ilẹ̀ bọ́ọ̀lù yó ní kọ́bapẹ́ la wà yìí orí ilẹ̀ náà la wà yìí wọ́n wá gé àwọn ilẹ̀ náà fún wa òtítọ́ ni òsirọ́ níbẹ̀ bọ́n ṣe sọ náà bẹ́ẹ̀ náà la ṣe gba ilẹ̀ yẹn ilẹ̀ tó jẹ́ níhùn ni gbogbo àwọn documentation tó wà lórí ẹ̀ náà fi hàn wá òsirọ́ kankan tó wà nù ẹ̀ òtítọ́ ni. kálukú ti ń dáko bóun náà lẹ́ rí yẹn ilẹ̀ rí ọmọ ọlọ́ọ̀lẹ́ o. gbogbo ilẹ̀ tẹ́ wo lọ tó lọ jáǹtì rẹ̀ rẹ̀ yìí èmi ni máa ń fi ń ṣe iṣẹ́ oko àgbẹ̀ ìgbàlódé kò dìgbà tí òjò bá rọ̀ àbí tójò bá dé ká tó sọ pé a fẹ́ dá oko bóyá a fẹ́ gbin iṣu ni o a fẹ́ gbin tomatoes ni o a fẹ́ gbin anything tá a bá fẹ́ gbin nínú àwọn èrè e, èrè tútù ni o pé kò dìgbà tá a bá rí òjò ká tó gbin àwọn nǹkan yẹn tó dẹ̀ pé lẹ́yìn bí oṣù mẹ́ta gbogbo ẹ̀ máa ti jáde tó dẹ̀ máa jẹ́ kí oúnjẹ lè wà ní àárín ìlú. àwọn tó dẹ̀ ra ti sọ gidọ́rọ̀ yẹn iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ilẹ̀ wọn. àwọn pọ́ọ̀tù wa tá à ń sọ yìí à ń gbin mìláínà àti igi tá à ń pè ní teak èyí tí à ń pè ní igi gẹdú òun là ń gbìn sí inú àwọn pọ́ọ̀tì àwọn èyí tá a ti gbìn láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun làwọn tí ẹ̀ ń wò yìí tó ti wù yìí àwọn yẹn láti gbìn dédé gi wọn náà lẹ ti rí processing ẹ̀ tó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ẹ̀ wá gbọ́ ó ti léwó o àtọ̀rà lígbà tá a bẹ̀rẹ̀ sí ní polówó yẹn ìfànà ó ti wá léwó báyìí o àwọn ti kúrò líyà o ṣe é rí bọ́ọ̀lù yó four hundred thousand la pè tẹ́lẹ̀ ó ti di six hundred thousand naira per acre ṣe é wá rí ti sọ̀gìdọ̀rọ̀ ó ti di eight hundred thousand naira per acre àtilẹ̀ àtigi dédé ìwé tó ẹ̀kẹ́ gbà lórí ẹ̀ náà lẹ́ máa gbà ẹni bá wà rà báyìí náà ìfàlò tún kó ó máa léwo ó máa tún tó léwo development kò dúró iṣẹ́ làwọn èèyàn ń du wìtìwìtì mẹ́rin wọ́n ti ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹni bá dẹ̀ wà rà náà dédé ń tẹ́ bá fẹ́ ṣe lórí ilẹ̀ yín alẹ́ bá yín dáko bẹ́ẹ̀ fẹ́ ti gbàlódé bẹ́ẹ̀ fọ́kọ àròjẹ ìyẹn bàbá wa ń ṣe líjọ́sí dédé ẹ̀ lálẹ́ bá ń ṣe ẹ̀wà àgbín tíìkì kẹ́yìn náà gbin mẹ́láìnà kẹ́ẹ̀dò lówó pákó kẹ́ẹ̀dò lówó gẹ̀dú kẹ́ẹ̀ máa cash out lìwẹ́rẹ̀wẹ̀rẹ̀ ẹni ìbàjẹ́ o ẹni ìbàjẹ́ o ẹ̀ máa wí ẹnìkan àdírẹ́sì òun náà rẹ̀ ń wò àti tẹlifóònù nọ́mbà ìyẹn máa pè wọ́n sí iléeṣẹ́ ọgbọ́n ọ̀nù enterprises ẹ̀ bọ́ èèyàn ṣe ń bóyún ṣẹ̀kẹ̀ líyàn gbalẹ̀ wọn tán kàn ń bóyún ṣẹ̀kẹ̀ líyàn bẹ̀rẹ̀ sí cash out ẹ̀yin náà ẹ̀ má jáfira kó tún itó wọn o kó ito wọn ẹ̀ má jáfira o. Àdìsá. Hey. Àdìsá àdìsá ò ní tàìsí o.